على آله وأصحابه ومن اتبع هدايته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون أعوذ بالله من الشيطان الرجيم قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغون عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون أيها في أباكم الله سبحانه وتعالى tó kádàrá kí a tún lè pàdé lẹ́ni tí ń ṣe yẹ́wùmọ̀lẹ̀ ahad èyí tí ṣe ogúnjọ́ àti mẹ́rin nínú oṣù kẹjọ lọ́dún ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ó lé mẹ́ta lánàbí ṣe ìjọra eléyìí bá ń bẹ láàrin àwọn àtọ́gbọ̀n ọgọ́rùn ẹnu ọ̀bọ ọdún tó kù yìí abẹ̀ẹ́nú àna rẹ̀ ọlọ́run wọ́n ṣe lé wọ̀wọ́ ọlọ́run ṣe wá kàwá tún ẹrú tí ó gbà ọmọ ọ̀bà náà gbà lẹ́sìn lọ́wọ́ ẹ̀ torí pé oṣù tá a fẹ́ mú yìí ìyẹn lóṣù kẹsàn-án ọdún tí ń ṣe ọ̀rọ̀mọ̀bọ́ọ̀n tí rọ̀mọ̀bọ́ọ̀n ọdún yóò máa jẹ́ ọ̀rọ̀mọ̀bọ́ọ̀n ọ̀tọ̀ ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ogójì ó lé mẹ́ta léyìí tí a ní ṣe irú rẹ̀ máa tọ́dún ìgbà ti kọjá a tún máa wò pé bó láti bá ṣe ogójì ọdún lé mẹ́rin ọlọ́mọṣàṣe rọrùn fún wa.

wọ́n bá bá wọn kó ọlọ́run bá àforíjì fún wọn bàyá ìwọ̀n tó yi! Awọn a ni wọ́n níṣẹ́ yẹn àwọn ni wọ́n ti ń dẹ́ṣẹ̀ yẹn bọ̀ kan tẹ̀ wa àwọn ni wọ́n ti ń dẹ́ṣẹ̀ yẹn bọ̀ kan tó bí wa títí tí Allah ti ọlọ́run kó wá lára àwọn irú iṣẹ́ yìí tí wọ́n wọ́n ṣe tó rọ̀mọ̀dọ́ ọ̀nà lábẹ́ ìtọ́wò èèyàn sọ́nà ìkà fún ọ̀gọ̀rọ̀ èèyàn lórí ọ̀nà ẹ̀sìn ọlọ́ba wa sọ ẹlẹ́sùn lórí ọlọ́run apá wa ìsàhájì olúyẹmá rọ́ọ̀tọ̀ mùsàkín abẹ́ ọba aláṣọ jẹ́ kí bàbá náà máa bẹ lórí ìrọ́tọ̀ ìmọ̀síkàkì gbogbo bàtí bàbá bá gbé tó gbé apá mẹ́dìdì àtàwà náà já máa bẹ àlá ìrọ́tọ̀ ìmọ̀síkàkì lórí ojú ọ̀nà bọ́lọ́wọ́ bàbá àánú èèyàn pé yóò jẹ́ lọ́la yóò tó wájú máa sí ilẹ̀ rẹ̀ kí ni bàbá yẹn rò bí tí tó fi sọ́ra rẹ̀ ní ìrọ́tọ̀ ìmọ̀síkàkì bàbá náà máa foríjì wọn lọ́wọ́ ipa wọn nínú ẹ̀sìn nínú ìlúta wà ipa tó lámì láta púpọ̀ ní báwọn náà ti ń tẹ̀ràn ọ̀mọ̀bọ́ọ̀lù àwọn náà ti tẹ̀ràn ẹ̀ ọlọ́run ti máa foríjì wọn lọ́wọ́ àwọn náà gùn alẹ́nu rí dáadáa ní alátọ̀mọ̀fà dáadáa ọlọ́run ti méjì lọ́la àtọ̀rọ̀ àtọ̀rọ̀ àlékún kẹ́ àlékún kẹ́ fẹ́ni tí bí lóore nínú ẹni tí ó kírun àbí tí ó gbáwẹ̀ eléyìí tá a fẹ́ fi rán alẹ́ sí yìí kò tó fà ní wípé ó wu ọba aláṣùwọ̀n hánà wá tààlà láti kánàdà pé tí sọ́ńdẹ̀ mi yóò bá dé inú ọ̀rọ̀ náà ló ti dé bá wa ọlọ́kùn jù lọ́ta àgbẹ̀ ọlọ́run ó ṣàlùwẹ̀ ló ti fún wa gbogbo alára ti ń gbọ́ ìpalẹ̀mọ́ dé oṣù yìí kí la bùkátà láti palẹ̀mọ́ kí la fẹ́fẹ́ palẹ̀mọ́ dé oṣù ọ̀nàbọ́ọ̀nù eléyìí táwọn olùmọ̀ ń sọ fún wa ní gbogbo ìgbà lọ́dọọdún òun náà ní pé wọ̀háyìrù mẹ́ẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀dẹ̀bí kí àtẹ̀wà nínú bẹ́ẹ̀ máa fi palẹ́tìrì kalẹ̀ dé gbogbo kan dojọ́ àlàkìyàmọ̀ òun náà ìjẹ̀ láṣẹ ọlọ́run tábà bẹ́ẹ̀ gba ọ̀nàgọ́n tàbíkọ́lọ̀ ọba lọ́wọ́ balẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa ìyẹn ni kátẹ̀ ló fi ọlọ́run lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ rẹ̀ òun ni ká kájáwọ́ bẹ̀ ẹ má jà sọ pé tí oṣù yẹn bá dé ó tó dé ní ká ti jáwọ́ bàbá sọ fún wa pé àtàwọ́bà ìtúbà ìtumọ̀ ẹni pé ìsẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ìsẹ́rí padà sórí àṣẹ rẹ̀ ìmọ̀ àtẹ̀lọ́rọ̀ rẹ̀ mẹ́pẹ̀ ní àtàwọ́bà ìmọ̀ àná àlìkùnáàbà mọ̀rùndínlọ́rọ̀ ìlànà ìsẹ́rí padà sọ́dọ̀ ọba tó bá wa mọ́ṣáṣẹ́ rọrùn fún wa ẹlẹ́ẹ̀kejì lórí ẹ̀ lé ìtumọ̀ mọ́ òun náà ni tẹ̀gídìdì ìmán ìgbàgbọ́ bá a fẹ́ fi gba àwẹ̀ yẹn ká tún ṣe kájẹ́ káwẹ̀ ló jẹ́ torí sọmọ adẹ́dá nìkan ṣoṣo ẹ̀mọ́jà gbàwẹ̀ kárí ni bá a ṣe gbọ́dọ̀ tí òun kárí ni bẹ́ẹ̀ la gbọ́dọ̀ gbàwẹ̀ kárí ni mo kọ́ gba àwẹ̀ tí mo gbà mo fi búra ìyẹn ti kárí mi pẹ̀lú ìjọsìn rẹ̀ ni lòdì kọ́ ni mo gbà àwẹ̀ búra fẹ́ni tó gbàwẹ̀ nítorí ẹ̀ ti búra mo fọlọ́ mo so láàrin mi yìí òun náà ni kéyìn fáànà ká gbogbo kẹ́lẹ́kẹ́lẹ́ dá àwẹ̀ yìí gbé yẹn bí àgbà kò gbó tó dídé ń ṣe yẹn bẹ̀rẹ̀ bàbá jẹ́ báwọn èèyàn gbà pààrọ̀ ẹ̀jẹ̀ kí ni ń gbó ń bẹ̀ lára kì í ṣe òun ìpáyọ̀ ọlọ́run kò sì àmọ́ kọ́ orí ti bá wa nínú àwẹ̀ ti bá wa ìyẹn ló ṣe pàtàkì bó láti máa ọlọ́run nínú táwọn èèyàn ní máa bí wá pé fẹ́yìí sì ń gbá rẹ̀ láì pé ẹni tí ń mú wẹ̀ yìí tí ń tètè sí inú tá a ti bá ìsáláwẹ̀ sí ni ó ní ẹni tí wọ́n kà sínú sí máa jáwẹ̀ ni ní àgbàlá ọ̀pọ̀lọ̀ àwọn èèyàn yìí pé lọ́pọ̀lọpọ̀ kan tó wọ́n jáwẹ̀ pọ̀ lẹ̀ tí wọ́n ti bọ abẹ́ ìtako àfẹ ọba adẹ́dà so a gbọ́dọ̀ gbàwẹ̀ yẹn níbàámu pẹ̀lú àṣẹ ọlọ́run àti ìlànà judicial Allah nínú ìbámu pẹ̀lú àṣẹ ọlọ́run àti ìlànà tòbíṣẹ́ àlá òun ni wípé a gbọ́dọ̀ máa rẹ̀ títí tí wọ́n fi sọ fún ilẹ̀ pé wọ́n rọ́ṣù súnmú lè ròyà kì í wọ̀ fírú lè ròyà kì í àwùká máa kọ́ àlè ẹ̀yà báwẹ̀ tàbá ti múra kalẹ̀ sọ́sọ́ pé wọ́n lé ní wọ́n rọ́ṣù tẹ́wọ̀ bá rọ́ṣù ẹ má jẹ́ kí a bá wọn bẹ̀rẹ̀ àwọn owó ni wọ́n sọ fún wa aláwọn aṣáájú tí wọ́n mójútó àlànà yàwẹ̀ oṣù rírí àwọn tí ń wá kẹsìrọ̀ oṣù rọ̀mọ̀dọ́n nìkan ni wọ́n wá àwọn oṣù tó ṣáájú rẹ̀ náà wọ́n ti kí ni wọ́n mójútó ẹ̀sùn mọ́jà tẹ̀ láwọn tó sọ fún wa wípé tí wọ́n bá sì rọ́sù nílùú wa àwọn olùgbégé ni àwọn gba ìlú tíbó bó ìlú wa ìlú wa ó yàtọ̀ wa orílẹ̀-èdè wa rí àlọ́ sórílẹ̀-èdè míì eléyìí báwo olùmọ̀ tí ilẹ̀ táwọn táwọn sọ fún ní gbogbo ìgbà ni pé ìlú tó bá jẹ́ tí ń bẹ láàrin àwa àti ẹ̀ kò ju wákàtí lo ibùyọ rẹ̀ ibùyọ wa ti tí ò bá wa àwa àti Ghana àwa àti Mali tó ti bó bá wà ní ẹ̀wọ́n ti gíní wọ́n súnmọ́ wa dáadáa so gbogbo àwọn ọ̀nà tí ò bá ju wákàtí kan sí wákàtí méjì kò sí láìsí níbi kálò ìbùyọ wọn sí ìbùwọ ìbùyọ tiwa náà eléyìí níbàámu pẹ̀lú sọ́nà àdẹ́gbà Mohammed ìfọ́mọ̀ràn alẹ́ sí náà táàmù fi palẹ̀ mọ́ fáwẹ̀ òun ni kéyìn gbà níyàn àníyàn àwọn olùmọ̀ sọ fún alọ́pọ̀lọpọ̀ ọba kì í ṣe nàwẹ́ ètù ìyá mùsáàrù ọmọdọ́ọ̀nù ọ̀làdínà yàwó mọ́ awó tí fa àtàwà ìṣèlú ìnà yàwó mọ́. Mo jẹ́ ti kọ́ wa nù. Àwọn ọmọ olùkọ́ àti wọ́n ti ní òṣèré ẹ̀wọ́n náà ń kà ó. Mo jẹ́ ká gbàgbé rẹ̀ àtàwọn àbáwá sùn lórí dáadáa tàbí hànú. Àná gbìyànjú ni. Wọ́n wá lórí sẹ́mi pé tó bá dọ́wọ́ tó bẹ́ẹ̀ bá gbé fóònù lọ́wọ́ ń fìn tó ní ẹ̀rá ah, fún un mo ṣe fẹ́rẹ̀ rìn ní fóònù bẹ́ẹ̀ mú lọ́wọ́ ò lè ṣe ìlú ara kò lè rí bẹ́ẹ̀ fẹ́rẹ̀ bá gbé fóònù ní ìlọ́wọ́ yóò ní tó bá bẹ́ẹ̀ dé ìlú kan láì ní bẹ̀rẹ̀ lọ́wọ́ èyí tó ti dèbí tó ń lọ ó ṣe ń tó lọ́wọ́ àwọn bàbá wa lánàá àwọn afọ́ alánàá ni wọ́n fi kọ́ wa kìí ṣe pé wọ́n sàdádálẹ̀ ọgbọ́rọ̀ ìṣe tí wọ́n sàdádálẹ̀ ọ̀gbọ́n à ń tó lọ́wọ́ wọn síra tó tẹ̀ wọ́n lọ́wọ́ tí wọ́n kà òun wọ́n lè kí ni torí pé kò sí nọ́ọ̀sù sọ̀rí àwọn nọ́ọ̀sù rìbáàrí kò sí ẹgbà wà ní látọ̀dọ̀ ànábì sọ́nà lọ́wọ́ àyọ̀sọ́lá tó fi díẹ̀ rinlẹ̀ tó lára àti àwípé ànábì kọ́ àwọn sàádé lánìyàn nọ́ọ̀sù sọ̀rí a clear text authentic pé ànábì wá ní nàwẹ́ẹ̀kì wọn ò rí gbà wá tó ti yé tábàgbà wá tó dára lójú pé àwọn olùmọ̀ àwọn sọ̀rọ̀ àwọn afáàfẹ́ pọ̀ tí wà tó pọ̀ lórí ẹ̀ tò yẹ ló túmọ̀ pé kó láti wá dà ó ní ẹ̀ ọkàn la máa fi da àníyàn tó bá ti dalẹ̀ wọ́n lóṣù lẹ́nu kó àwọn ìjọba tó mẹ́ta òbí ọ̀nà bá dé kíni ìjọba jí wa náà láti tẹ̀lé ìgbà ọlọ́run mọ̀wálẹ̀ ni mò ń gbáwẹ̀ torí tiẹ̀ ó lè jẹ́ twenty nine ó lè rí ó lè jẹ́ thirty bẹ́ẹ̀ bá ti máa níyàn wá bá ọkàn ló ti dà kò bá tó sọ fọ́ mọ́ àgbáwẹ̀ torí tọ́lọ́run tó bá ti lè wá lórí ẹ̀mí rẹ̀ tó bá jẹ́ parí ló bá tán àníyàn ti fi ni o ti di. lẹ́yìn bẹ́ẹ̀ òun ló wá kan inú pamọ́ kó tó ti kó sì àárín ilé tó sì mọ́tàjú bí ọba lórí dáadáa òun ní ká ti pín àwọn àsìkò wa ẹ mẹ́jọ kó bá wa lójijì ọ ọba tí ètò rẹ̀ máa ń chéǹjì ètò tiwa ètò tiwa ò ní chéǹjì ètò tiẹ̀ agbọ́dọ̀ máa pèpè àkàlẹ̀ káàlà ìpè tí mo bá jí láago báyìí màá lọ bí iṣẹ́ ń lọ bí oko àgbo báyìí ní ti kú tí bá gbọ́dà mọ́sálásí tí màá ti kírun ni tí bá gbé ṣọ́ọ̀bù àgbo tí ti kírun ni tí bá káyọ̀ àtàn tí báyìí ní lọ tí bá káyọ̀ àtàrí tán bí ṣe ṣe ni ìgbà wo ni màá kà Qur'an lọ́sàn-án ó lè fẹ́rẹ̀ ra díẹ̀ ìbá tẹ̀lé ká tún bá àtàn kí tẹ̀lé rí kẹ múra láti lè tìláwà Al-Qur'an wa ìyẹn lọ́pàá tó dẹ́gbẹ̀ẹ́ làwọn sọ fún wa èèyàn kan ní jẹ́ ọ̀kan nínú ẹni tí ń ráyè yìí tí ó rọ̀ àǹkà a ti wá dùn láti dé pọ̀ ààrẹ wa a ti rò pé mélòó lórí rọrùn péjì kan péjì méjì lójúmọ́ ó rọrùn wọ́n ti ṣe pọ̀ ààrẹ kéékèèké ìyẹn lè fi sínú àpò tí ó rò pé ti má ti ká ìlà ìtàn orí ìdìbò kàpéjì mélòó méjì mẹ́ta tó wà sí máa dá títúmọ̀ pé láàrin tó tábà ti tẹ́tẹ̀ sí ìwé yẹn kò ní sí wàhálà aago bẹ́ẹ̀ yóò sùn ní ara máa ń nà fún yẹn ara ó máa ń nà ó bá rà sùn tẹ́ẹ̀ máa ń sùn lọ́sàn-án ẹ̀ rí pé aróòjì kí ni yóò mọ̀ sí ilẹ̀ torí gbogbo ọ̀rọ̀ ti bá sábà tó tábà ti lè fi kọ́ kábà ti gbogbo ọ̀sán wa kábà ti sùn tòtè tábì náà ti gbogbo òru náà dé kí ni bá àbájẹ́ káìsùn mọ́ wa lára díẹ̀ ká ti tètè kọ́ nínú ọ̀rọ̀ ọ̀gbọ́n tí ọ̀rọ̀ ọ̀gbọ́n bá yóò tẹ̀lé láti tètè ẹ̀pítà mẹ́wàá àgbẹ̀yìn ẹ̀ bá dé yóò tẹ̀lé láti tètè dé rọ ara lọ́rùn àmọ́ tá a bá tètè fi kọ́ ẹ̀jẹ̀ ìdílagun mẹ́ta ẹ̀jẹ̀ ìdílagun mẹ́rin mẹ́rin àbọ̀ yóò rọrùn fún wa láti ṣe abẹ́nú àwọn ẹ̀rọ lọ́rùn bá ṣe pé yóò rọrùn fún tàbí rọrùn bẹ́ẹ̀ lọ fún wa. ẹlẹ́ẹ̀kẹrin lórí ẹ̀ mọ̀kọ́lẹ̀ fọ́tò ṣẹ̀rẹ̀ríyà ká sọ́ra lẹ́nu ìṣàlàyé fún wa lẹ́ẹ̀kan àwọn àyè táwọn ti dúró àwọn kan táwọn ṣe eléyìí tó wá pàtàkì jù oúnjẹ táwọn rà kalẹ̀ sílé omi tó ìdórí omi bí ó bá ra pé ọ̀tà fún yàn àbí ó náà rà fún ara rẹ̀ tí ó fi sínú ní àbí tí ó fi ṣáláwẹ̀ nínú ó jẹ́ níbi owó àláàlì lórí kí ni lè rà eléyìí ṣe pàtàkì gan kéèyàn fún yàn fi ọwọ́ ọ̀tà pàtẹ́tù ọ̀tà ó lóore ojú kó wò ká bọ́tù wò ká ló fẹ́ fún ọ níbi owó àlámọ̀ lọ àpẹjẹ tó wá dáká mẹ́sàn-án tuntun

torí pé ọlá tó pọ̀ kó má bàa bọ́ fún wa nínú oṣù tí ń bọ̀ yìí ọlá yẹn ṣe pé wà wípé kò sí láàárọ̀ kò sí mínítì kan àsìkò kan nínú ìsẹ̀mí lọ́sàn-án ni àbí lóhùn oṣù rọ̀mọ́dọ̀ tí ò dá tó gbàdúrà kódà ń rọ àwọn obìnrin wa ká mọ́ sọ̀rọ̀ tó ilé púpọ̀ fáwọn ọmọ wa nígbà tí wọ́n lọ bá lòdì àgbọ̀dọ̀ sépèlè ọmọ gbèlè pẹ̀lú gíní tẹ́yọ̀ bá sépèlè ọmọ kó mọ́ sépèlè dúkìá rẹ̀ gbèlè pé ó sépèlè ọmọ rẹ̀ bẹ́ẹ̀ làwọn bàbá náà ẹ̀mẹ́jẹ̀ ká bínú àbíjù olórí gbú obìnrin owó nìyí nílùú nínú ọ̀nà gbogbo tábà ṣe kárí pé àmójútó torí pàdé ti sọ́gbọ̀ lọ́wọ́ àrẹ ọ̀sán ó lè lè sọ ìní ó ń bẹ fọ́láwẹ́ o dáwọ́ tó làtọ̀mọ́ àdúrà kan fọ́lọ́rùn ṣe kí ni tí ó lè dá padà sọ ẹ jẹ́ ká fi béèrè oore èyí tá a rò fọ́lọ́rùn lè ṣe yẹn ó lè ṣe fún wa tá a bá lo àǹfààní nínú oṣù tí afẹ́ mú ì abẹ́ náà rẹ̀ ọlọ́run pàtàkì rọrùn fún wa láti ṣe ọlọ́run pàtàkì rọrùn fún wa láti ṣe وتزودوا فإن خير الزاد التقوى Àfáàní tàzáwàdú kápé tápalẹ́sẹ̀ kalẹ̀, ni àtẹ́kùwà ìtẹ̀láṣẹ ọlọ́run, ìsọ́ òfin ọlọ́run nínú àwẹ̀ wa, bàbá bá fẹ́ sínú rẹ̀ abẹ̀rẹ̀ àwọn ọlọ́run kó jọ ọba àgbàlẹ̀ tó kọ́ wa láàárọ̀. قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون. Àwọn ọba Allah subhanahu wa ta'ala àwọn àfáà sọ̀rọ̀ ọlọ́run ní ìjẹjọ́ tí wọ́n tú ọ̀rọ̀ ọlọ́run kan bá wa tí wọ́n lẹ́sùn lórí hmm. wọn lọ fún ìjọba gbà lẹ́sìn lọ́wọ́ tiwa àtàwọn náà àti gbogbo àwọn tí wọ́n ti iṣẹ́ bẹ́ẹ̀ náà láì tó ju ìlọ́mọ kó máa lékún àlàáfíà àtúntò wọn. wọ́n ya alẹ́ kìtà ibi tó bá bá dé ní àyà ọgọ́rùn-ún ó lé ó dín méjì ọgọ́rùn-ún dín méjì ẹnu sọ́ọ̀tù

يا أهل الكتاب لم تكفرون بآيات الله يريد صفوة orí pé wọ́n mímọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ wọn ń tẹ́gbẹ̀ tó yẹ kó gbé wọn súnmọ́ ọlọ́run ó wọ́n ń gbé wọn tako ọ̀rọ̀ ọlọ́run mo ló sọ pé yá ààrẹ̀ kìtà límọ̀ torí kíni tẹ́kùrú nàbí àyà tìláà kí ló dẹ́dẹ̀ ń kọ àwọn òfin ọlọ́run àti ọlọ́run wọ́n wọ́n mú ṣẹ́ ní ìlú ìrìnàlẹ́ àwọn Wallahu shahidun ẹ má gbàgbé o wípé Allahu subhanahu wa ta'ala shahidun ó rí shahidun ọba tí jẹ́rìí ni aláàbáta àmẹ́lú lórí tẹ́ ìṣe níṣẹ́ kò sí kankan tó pamọ́ fọ́lọ̀ lórí ẹ̀ yóò lẹ̀ san ilẹ̀ sàn lórí ẹ̀ ayà ìtumọ̀ ayà ìrìn ìyẹn ni pé adẹ́pẹ́ ìṣe sí wọn bí bàtẹ́yà máa máa tẹ́fùrù tábàwọ kẹ́lọ́tù tẹ́fù àwọn àbáhàn pè ní fílò mọ̀gọ́rì yẹ̀kùrúnà wọ́n ò wọ́n ń kọ sí ikú wọ́n fà ìmoore wọ́n ń ta kò fi ọlọ́run lánàá lónìí lọ́la wọn ní dáwọ́ rẹ̀ ló tẹ́kù rúùn wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ ni lọ́la fi ní wọ́n lọ́rùn ṣẹ̀yì lún àgbà àmàlú ọlọ́run náà òun sì ń jẹ́rìí kò pamọ́ tó kò tí wọ́n ń ṣe iṣẹ́. wọ́n yá àhàlùkìtà bíbí bá ta fún dùn náà àrùn bẹ̀rẹ̀ هؤلاء من آمن تبغونها عوجا من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون إذن ó jẹ́ tètè tó burú pọ̀ jáyé fún àwọn ta fún ní dé àfáájú káàdánì ò tó dé àrùkwáàrì tó tún wọn pè olúkúlù sọ fún wọn yá ààrẹ kìtàbù ẹ̀yìn tá a fún ní tíra kí ló dé tọ́rọ̀ ní fi fẹ́ rí báyìí nínú ẹ̀ẹ̀gbà fọ́rọ̀ ọlọ́run àìlà ìfẹ́sọ̀ kalẹ̀ bá nẹ́bì fọ́rọ̀ rán sí yín àbí ti ànẹ́bì ta rán lẹ́yìn ànẹ́bì yín àbí ti àwọn òfin ọlọ́run tó kílà tó wà nù tíra yín lẹ́yìn pẹ̀yẹn eléyìí tẹ́ẹ̀kú wọn ń ṣe ni wípé nígbà tí wọn ò gbà Lima tasudduna an sabilillah. Lima torí kíni, tasudduna an sabilillah. Bẹ́ẹ̀ dí àwọn èèyàn lọ́wọ́ lójú ọ̀nà tọ́lọ́. So, agbẹ́pẹ̀fẹ̀ sí wọn lọ́wọ́ ọ̀bà láì sọ fún wa yìí. Wọ́n ò ní gbà, wọ́n ò ní ṣe, wọ́n tún á máa dí lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe. Mo rò bóyá wa, tasudduna an sabilillah. Àsọ́dù àwọn ẹ̀mọ́ ní kéèyàn asọ́dù lèmánà asọ́ọ̀fù káyíyàn pẹ̀lú mọ́kànjú rẹ̀ mọ́tẹ̀lé wọn má jọyìn àwọn àjọ wọn ìdarí tó ti é má gbọ́dọ̀ mẹ́sọ kò ṣe kò tún fẹ́ jẹ́ni tó fẹ́ ṣe ó ṣe tàtúndú láàrín gbogbo bàtí àkùránì bá ti lọ sẹ̀bí ìrìnlá gbogbo tí bá ti ń jẹ́ ojúgbọ́ ọ̀nà tó lè mú yàn mọ́ súnmọ́ kí ló dé bẹ́ẹ̀ pẹ̀lú káwọn èèyàn ó ṣe Islam من آمن تبغونها عوجا تصدون عن سبيل الله من آمن àwọn tí wọ́n ti gbà tẹ́lẹ̀ nígbà tẹ́yìn ò gbà ẹ̀tún wọn lọ dúró ẹ̀fẹ́ sí wọn lọ́nà àwọn mẹ́rin àrẹ̀nà àwọn tó ti gbà náà mọ̀ nìní ìyẹn ni pé àwọn dúró dúró wípé àwọn ò ní ṣe àwọn èyí náà ò ní jẹ́ ilé òṣè ọlọ́pọ̀ sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ lọ́sùn dúró lẹ́kàpá lórí wa tàbùkúnà àìwàjà ọ̀nà olówó ń gbà tàbùkúnà àìwàjà wọ́n ń sàlàyé fáà tó ti gbà wípé ọ̀nà tẹ́ǹtọ́ yìí ọ̀nà tí ó dúó dédé ni ìyẹn pé kì í sọ́nà tó bá mú ó láti àwọn èèyàn lónìí wọ́n máa ń fi ẹ̀kọ́ tó ti é wọ́n ti tẹ́bà ń pàṣẹ sí ìlọ́gbà ìnílé mítọ̀ pẹ̀lú àwọn first class country àwọn ìlú tó jẹ́ kí ni first world war àwọn ìlú tí wọ́n ti gbáwájú àwọn èèyàn máa ń rò pé òfin ẹ̀sìn lójú àwọn èèyàn lọ ìlú kiri bẹ́ẹ̀ gbogbo eléyìí tí duwalo gàrbíà ìyẹn western country bá fi ń sọ̀rọ̀ lónìí wọ́n ti dàkọ nínú mẹ̀sì islam ni. either technology ni àbí tó ní ṣe pẹ̀lú mọ egbògi ìyẹn ni mẹ́díkà gbogbo ẹ̀ lọ́dà akọni wọ́n lọ wọ́tò áàt àwọn nǹkan tó jẹ́ nǹkan ogún lẹ́gà eh, heritage tí ó lọ ní kí àwọn mùsùlùmí tàbí ìpínlẹ̀ òun ni wọ́n lọ ń dà akọ wọ́n translate rẹ̀ tó wá ní lónìí lọ́wọ́ sọ wípé gbogbo sẹ́sì nígbà

nínú tó dẹ̀fi ròyìn ọ̀rọ̀ rẹ̀ ní suratul Kahf ó ní alhamdulillah alhamdulillah alladhi anzala ala abdihi alkitaba wa lam yaj'al lahu 'iwaja ó ní ọpẹ́ ní pọ́npọ́n tí ránṣẹ́ fẹ́ wò wa lam yaj'al lahu 'iwaja èèyàn ká òní tẹ̀lé Al-Qur'an èèyàn kan ò ní tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ó wá rí rí pé ẹwàjò lọ́nà tó gún ara ẹ̀ lè rí bẹ́ẹ̀ tó ti yé àwọn ìwọ àwọn rò pé gbogbo ẹni bá fẹ́ tẹ̀sìn nígbà pọ́nà tó fẹ́ bá yẹn ọ̀nà tí ò straight tí ò lè gbé lọ́dọ̀ ọlọ́run ni òun náà là á fi mọ́ sọ fáwọn èèyàn táwọn èèyàn bá sọ pé ọ̀nà tó ń gbà yìí à ń sọ fún ọ nígbà ní láéláé lọ́dọ̀ lọ́wọ́ máa fà èèyàn máa kọrí àyà sọ ìmọ̀ rìn ọ̀nà tó ń gbà yẹn ò lè tètè mú

àwẹ̀ wọ́n ni máa jẹ́kẹ́ òwú ìkò ní jẹ́kẹ́ ó lè tàwọn ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ nìyàn láti mójú tó tọ́lọ̀ bà láìpẹ́ lọ́wọ́ bá àtúnṣe yìí nínú tó lè gbé ìwọ̀n lálàáfíà jù òní tẹ́yàn jẹ kó ṣe kí ni kó dìtì tàbí kó fàṣìkò kan jẹun kó fàṣìkò kan mú mi kó dàgbà fàṣìkò kan mí lálàáfíà ara ó jẹ ọlọ́run fún èèyàn lókun ó kọ́dùrù ní nǹkan àwòkọ́tò gbogbo nínú fàán bùkátà tá a ní tí ó jẹ ó kéré ju gbogbo bùkátà nǹkan ní ìta ní lọ éèmù omi fẹ́ sàǹfààní níbi tí wọ́n ti àgbéjì ẹ̀kọ́ tuntun wọ́n lè máa fún lórí five days òní fún lóúnjẹ òyà yóò ti lọ́ọ́ gíní ló sì lálàáfíà so kí sóúnjẹ yẹn àwọ̀ ẹ̀kọ́ gbàdí tí wọ́n bá lọ òun náà ní wípé wọ́n fẹ́ fún ọ̀nà yẹn láti lè rú ọ̀nà yẹn báwọn olùgbàgbọ́ òdodo lójú pé ẹ mọ́ tẹ̀lé ọ̀nà ìsìlámù

dáàbì àwọn tí wọ́n mọ pàtàkì ẹ̀sìn wọ́n mọ̀ pé ibi tó kó wà ó náà kí o nínú ẹni sọ láti sọ̀rọ̀ àwẹ̀ kákírun aṣá múlò nígbàmọ̀ lálẹ́ torí pé kíkí rẹ̀ ó yàtọ̀ sí kí pápọ̀ àwọn ẹgbẹ́ máa ń kí lórí ilẹ̀ ẹ̀bùkún náà á ẹ̀yọ̀ ẹ̀gá wọ́n máa ń ròyìn rẹ̀ tọ́nà ìsọ́nà tó dó dédé. wọ́n á tún ṣùhàdá. wọ́n àwọn bá ń sọ yìí àwọn náà mọ̀ wípé ojú ọ̀nà táwọn wà ẹ̀ òun ojú ọ̀nà tó gbó jù tẹ́yìn ọba jẹ́ni tó jẹ́ni tí ń rò rí wàhálà tó dé wọ́n ènìyàn lórí ilẹ̀ ayé lónìí ǹjẹ́ wọ́n lábàdàn ọ̀rọ̀ sí tójú ọ̀nà wọn yẹn ló gbọ́ ni àbójú ọ̀nà tí ìsìlámù là kalẹ̀ pé tí ọkùnrin bá fẹ́ ní ìyàwó tàbí kó fẹ́ kó fẹ́ obìnrin tó ti yé àwọn tí wọ́n sọ fún wa yìí tí wọ́n try láti jẹ́ kí ọ̀rọ̀ yẹn mọ́ òyìn lójú wọ́n ní wọ́n táwọn yẹn lè gbà ní pé tẹ́yà bá fẹ́ lajú lónìí òun ni kí ọkùnrin ó fẹ́ ọkùnrin ẹ̀sọ́ dúwàlù á tẹ̀sẹ̀ rí ilé kan ilé ìjọsìn yẹn bóyá kàtẹ́sà ni England àwọn ni wọ́n kan pé àwọn ò sọ̀pọ́ọ̀tì ilé ìjọsìn kan tó lè fọwọ́ sí kí obìnrin ni obìnrin àbí kí ọkùnrin ó ṣe kí ni ọkùnrin wọ́n sọ pé ó gbàgbọ́ tàwọn gbogbo ìlú tẹ̀lé dápọ̀ lọ́nà tí wọ́n sọ pé ọ̀làjú ayé ni gbogbo rẹ̀ ni wọ́n ti àpúrùbù rẹ̀ ọ̀yàtọ́kùnrin èyí tó ní káṣe déédéé káṣe dáadáa káṣe tó tọ́ làwọn èèyàn ròyìn kọ́nà tó tí ó sọ ní fọ́nà tí wọ́n wá ló sọ ní wà á ń tún jù àdá àwọn náà sì mọ̀ pé wà ya wà káwà ní Chicago ọlọ́wà àfàlékún dáadáa rẹ̀ tó bá wá pè wá ti rẹ̀ àwọn èèyàn wa èdè ó tó lọ bá ti lè bọ́ọ̀dì síbẹ̀ nígbà tí ayé rẹ̀ ṣe

ó ní gbogbo wọn òhò ni wọ́n wà tó ó wà pé ah, tó ní ìyàwó ọgbọ́n bá ní àwọn ọjọ́ sísà ó ní nò ó ti fọkọ ẹlẹ̀ ó ní bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì mẹ́ta mẹ́rin wọ́n kọ̀ọ̀kan fún yẹn kọ̀ọ̀kan ó ti paralé bàbá rẹ̀ wọ́n ò sí ó ní ní ayé náà ni wò ó tẹ́lẹ̀ pé ó ti sọ o tó bá ní òòlù rẹ̀ pé owó owó owó gbẹ́dẹ́gbúkẹ́ òsínà nàìjíríà gúdà fún ló bá mi bẹ́ẹ̀ àìsínà yẹn èèyàn lè rí nǹkan tó tó lẹ́wà lọ ní ẹ̀rọ gba ẹ̀dá eléyìí á ṣe fún jẹ́ náà táyọ̀ ọmọ sí mú lọ wọn pàdé yẹn òun rí rí pé ó lẹ́yìn ó náà ò tiẹ̀ ó ní ìmáàmù ìgbàgbé rẹ̀ òun ò lè bí ọmọ sílẹ̀ ó ní sọ pé bó ló ṣe yà ọ́ ẹ̀ á bí mo bèrè sílẹ̀ ọgbọ́n sí wà á tún ṣù àdá àwọn fúnra ara wọn pé ojú ọ̀nà yẹn ìṣojú ọ̀nà tó dáa gbà ọlọ́ọ̀bà aláàrin kò sí kankan tó paná fóònù kò sí kankan tó rẹ̀ nítorí ẹlẹ́sọ̀ lórí ẹ̀ wọ́n máa ń lọ́wọ́ mi máa fi ni ìyẹn ní pé kì í ṣe pé mi ò mọ o amnata àmẹ́lú nípa tí wọ́n ṣe níṣẹ́ ìyẹn túmọ̀ rí pé gbogbo tẹ́ẹ̀bà máa wọ̀ social media lónìí ẹ̀fẹ́ láti wẹ̀ pátápátá it's a plan work would you say that it's a plan work gbogbo bá tẹ́lẹ̀ pọ́bìnrin ayé orí lónìí àwọn ni wọ́n ṣẹ̀dú rẹ̀ fún wa irun tẹ́ẹ̀rí táwọn ọmọ wa tí wọ́n kun orí bí abẹ́ríkà yẹn àwọn wọ́n tí wà rẹ̀ fún wọn tó bá wọ́n pẹ́ sáì kan bábá bẹ́ẹ̀ lọ wọ́pọ̀ bábẹ́ lọ sí wọ́n rò pé lóhun wo abẹ́kọ́ jáde sáyé bóòlù abẹ́kọ́ obìnrin wọ́n ṣe rí the model modernity tí wọ́n bá ṣe wọ́n gbé sórí àwọn obìnrin àtẹ́kẹ́ nípa sáyé lu kára wọn tó di àlákẹ́rì gbogbo tí wọ́n ṣe làwọn náà gbọdọ̀ mẹjú tó olùmọ̀gbọ̀rọ̀ tó jòkó ti fíìmù ẹ̀sára lọ rọ̀mọ̀dán kí ẹwà jòkó kó dẹ́gbẹ́ kí lóde fíìmù ni ó máa wọnú rọ̀mọ̀dán ó ti gbàwẹ́ ara rẹ̀ nínú àwẹ̀ rẹ̀ tọ́bábà tipátipá ní òbí gba áàpù ní májì tó wá gbọ́dọ̀ sọ́ra kò sí kẹrẹ nínú fún wa àwọn ní tààrà ń ṣe lọ́wọ́ mi rọ̀ kìí mais partout يا يا ايها الذين امنوا ان تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم يردوكم بعد إيمانكم كافرين nígbà tí àwa wa ta'ala tó sọ̀rọ̀ wọn fún wa tán ó wá pè wá ó wá ní yá ayú alladhina amanu ẹ̀yin tẹ́ ẹ lọ́kàn balẹ̀ sóbi tí mo fún ìtumọ̀ tẹ́ ẹ mọ pàápàá ètò lóore fún tẹ́ ọkàn balẹ̀ ọlọ́run àti ìlànà tọ́lọ̀ fún wa àwọn

wọ́n wá kò ní ojú wà ní lọ́sẹ̀ ìdíkà sátákìlì ìdíkà tán wọ́n láwọn fẹ́ ṣe kí ni o àwọn fẹ́ ṣe reception àwọn fẹ́ ṣe engagement whatever ìyàwó wa wọlé lọ ó wà lọ tí ìsàwọn tí wọ́n dún wọ́n jù aláàfáà lẹ́ẹ̀kẹ́rin ó ti jẹ́ jẹ́kọjá tí ọkàn wọn ò balẹ̀ a nígbàgbọ́ sí lọ́nà tọ́nà ọba aláàfún wa àwọn tí ọgọ̀rọ̀ àwọn ọmọ ìyá tí wọ́n ṣènáwó láti bí ọ̀dẹ̀ tó lọ sí tìmọ́tà àti báńkà ti fún wa kó pẹ́pọ́ tá pọ̀ ní ká ṣènáwó pé àwẹ̀ ń bọ̀ tó ti ká ṣiṣẹ́ olóore káwọn obìnrin lọ dáná fáwọn ọkọ wọn kọ́kùnrin náà lè gbọ́ bùkátà lórí ìyàwó rẹ̀ nínú oṣù olóore kò sí wọ̀lẹ́tì máa rà rí àwọn èèyàn lọ́gbẹ̀ lọ́wọ́ aláàbà pé ẹ̀dá kò bó ní ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ṣe ní káṣíyàwó bó náà ṣe bọ́nà ṣe ilé ìlú ṣe pàtàkì tí a bá ti rí yẹn ṣe àti ìdí olùgbàgbọ́ òdodo lọ́lọ́tò lápé yá àyú àlẹ́rí nà áàmà ìtumọ̀ áàmà ni àwọn tó mọ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ fọ́n ti tẹ̀lé. Yàrùkùnkùn bàjá ìmánikùn káàkiri. Kùnfí ó ń tẹ́ bá lọ tẹ̀lé ẹwọ̀gbọ́. Tẹ́ bá lọ rí, tẹ́ bá lọ tẹ̀lé, wà rí ìpín kan nínú àwọn tá a kó síra alẹ́bẹ̀kì ìdè gbogbo wọn tó bẹ́ẹ̀ ṣe nínú wọn pín dáadáa ọmọdé bá ìsìláàmù ìdàwó dọ̀ kan bẹ̀tọ́ bá ti báyìí hmm. wọ́n yàtọ̀ àwọn àkọwà tó lé fún ọlọ́run sáànú wọn wọn ò kàn sí gba ìsìláàmù ni wọn kì í ṣe wàhálà wọ́n sì mú dodo wọ́n bù olórí ẹ̀ pé ìgbésẹ̀ bí àwọn ìsìláàmù wà lórí ẹ̀mí ó láwọn ẹ̀wọ̀n sọ fún apẹ́ nígbà tí pẹ̀sìkó sàǹdé ló ti wàhálà yẹn tó pọ̀ jù àwọn wọn kìrìsìtẹ́ńdíọ̀mù ìwọ̀n bá ní wàhálà wọn mọ́ ẹ̀fẹ́ lórílẹ̀-èdè láwà yìí tàbí fi pè wá pé ìtù tí ń fàyí fún ìwọ́ tó rò bà tó bá lọ tẹ̀lé apá kan nínú àwọn tá a fún ní tíra ṣáájú ojú ọ̀tẹ̀lẹ̀ ni pé ìyàwó dúkùn báàjá ìlà nìkan tàbí wọ́n ò wọn ò níbi kankan lára rẹ ọjà pékiri yàrá dúrùkùn wọn bẹ padà wọn jẹ òjò rídà rídà ni wọn ń pè bẹ́ẹ̀ àrídà oníkẹyọ kú nínú ẹsìn kọlọ òṣèṣin ọlọmọ báàdà ìmọ̀ ẹnìkún lẹ́yìn ìgbà tó o ti gbà tán bẹ́ẹ̀ bá ti lè kú nínú Islam tó bá ti lọ́wọ́ ògbàmọ́ kí ni ó bì káàbìrì yóò bí kí ni èdè so gbàgbí mo ṣe gbà ó lè rógbà wọn tẹ́bá láwọn èèyàn tí wọ́n ń fún anímọ̀ràn kan ẹja sọ́ra kí ló wà bẹ́ẹ̀ alága bẹ̀rẹ̀ alága àjòkó ẹja sọ́ra dá ìmúlójọ́gbọ́n tiwa ìwé mi ṣe tiwa èyí tí ò bá ti jọmọ́ tiwa ẹja mú kúrò àwọn ọmọ wa tí wọ́n lọ́n bá sàánú wọn tọ́ni báyìí làwọn ó ṣe ìbò làfẹ́ sayẹyẹ fún ẹja gbábẹ́ fún náà ìyá ẹ̀sẹ̀ lẹ́bàá mo bẹ̀rẹ̀ wọn kọ́ bọ́mọ bá nílò aṣọ tó wọ́wọ́ ìjọ ìyàwó ní tó bá òfin ọba adẹ́là mú ìyá lè tẹ́ pèlè nítorí ẹ̀ pé á ọ̀rẹ́ sọ nítorí ibú ara aṣọ tá títà òfin ó bá wọ aṣọ tá títà lọ ó tún ló wọ nǹkan kan lé ah ilé ìwọ̀n sọ̀rọ̀ lórí igbó orí igbó láàbẹ̀ ẹ̀dá ẹ̀dá mi tó bá jọ kàlà máa fi ìwé ìkẹ́ni o yàrá dúkùn àwọn tí wọ́n ní kò gbọdọ̀ mọ́ wọ aṣọ yẹn so ẹ máa yẹ sẹ́yìn àti tọ́ ojú torí pé yóò wojú àgbóǹsì iṣẹ́ tí wọ́n ní yàrá dúró tó padà ìrìn àjẹkù díẹ̀ díẹ̀ ní wọ́n àmọ́ bàbá yìí náà mo máa ń sọ arákùnrin kan nínú ẹni tó jẹ́ bí prime minister britain ṣe pẹ́ rí nígbà tó wà ní parliament wọn wọ́n ló mú kùránì lọ́wọ́ báyìí ewé kùránì parliament wọn ó wá já parliament àwọn ọ̀rọ̀ pé yes tó ṣe yẹ́ta ó lẹ́ ẹ̀gbọ́n tó ń sọ fún yín dáre ó absolute tẹ̀lifíkìlì àwòrán àti mi ò gbèrò láti kí ni láti fa pépà lásán lélẹ́yìí ó ní tí mo fẹ́ fà ya gẹ́gẹ́ kí ni báwo máa ti fa kí ní ìyá lọ́kàn àwọn ènìyàn ó lẹ́ àdẹ̀lẹ́ àtífù eléyìí àtàbáráyà àtífù kan mẹ́ta tó sọ yìí mí nǹkan àbí early 19th century ọlọ́wọ́ lè àṣíkù yẹn káwọn clear kí ní ipò lọ́rùn káwọn àgbà bá lè rí nǹkan mẹ́ta ṣe ó ní kí ní nǹkan àkọ́kọ́ òun ni pé ájì kan lọ lọ́dọọdún bó láṣẹ ní tí wọ́n lọ torí tẹ́yìn bẹ̀ ó ní ibùpàdé àwọn ẹni rẹ̀ báwọn ni yóò ti pàdé lánàá nígbà kan tọ́rọ ẹ̀sẹ̀ máa rújú àwọn ẹran padà sí mọ́ta ni pé àwọn ń pàdé àwọn àgbààgbà àfà látọ̀lẹ́dì ayé táwọn lè bèèrè ọ̀lọ́wọ́ pẹ́ lápòlé lùlù wa bá ìdí ìṣẹ̀lẹ̀ ẹ̀bá ìrànlá rẹ̀ tó bá abárẹ́rẹ́ yìí fi orí yẹ ìsọ̀kabalẹ̀ olẹ́lẹ̀kejì òun ni báwo ni sọ̀látù ìjúmọ́ ẹ̀rùn júmọ́ àwọn báwo ni òṣèlú máa pé lọ́tí máa tó ń pẹ́ máa bí wọn nú ìwọ̀n bá kí wọ́n gbà wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ you are working on that ẹlẹ́kẹ̀ẹ́ta abẹ̀ tí ìbáṣẹ́lú tẹ́ẹ̀kì ní pé ìwé yìí gangan tí wà yà Al-Qur'an bóòlù ó ti jẹ́ pé wọ́n máa rí kíkà rẹ̀ táwọn ìlú lórí ìwé mọ́ ìyẹn ni pé táàbò owó ìlà ṣe fẹ́ tọwọ́ bọ̀ so that àgbọ́yé rẹ̀ ò ní ṣe kíni ò ní súnmọ́ wọn tàbí dáwà láàrẹ láàrin wọn tí wọ́n nílé fi ra wọn gbọ́yé àwọn tọ́rọ̀ Al-Qur'an yé tí wọ́n nílé fi tọ̀ mọ́ tó bá láti rí ẹsẹ̀ ó láti ṣe mí ṣe tó yẹrù dúrùkùn ẹ ayà kaná wà ní súrátò wọ́n dájá fi wọn من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا والذين كفروا قل يوم أبوان àwọn kèfèrí láwọ́ yọrù dúkùn báwo ni wọ́n ti dá ń padà من بعد إيمانكم كفارا حسنا lẹ́yìn tí a ti gbọ́lùgbàgbọ́ wọ́n fẹ́ sọ ìdí kèfèrí wọ́n mú wọn ní pẹ́kí ni hazadan ní ibi àmkùsì yìí kéèta ní àwọn ìlẹ́kì wọ́n ti máa ṣe wọ́n mú fẹ́yà ẹni àmọ́ wọn mọ̀ pé ló bá oṣù amúra ẹ̀ mo sọ̀rọ̀ ọ̀kan náà bá léèwé gbọ́dún wa ó ní ọmọ tó ń ṣubá fáìsì rẹ̀ ó rẹ̀ mo ti tó ní kọ́mì rẹ̀ ìṣú ọ̀pẹ́ ni mo lẹ́yìn ṣubá fáìsì ó jẹ́ ìsìn rẹ̀ ó lẹ́yìn ní ma ó bí rẹ̀ tó lọ́wọ́ rẹ̀ tó tẹ̀lé sí ó lé lò ìdúrúlé mi fẹ́ ni mo ṣubá rẹ̀ bọ́ọ̀n clean up rẹ̀ ọmọ tí wà lọ́wọ́ tó tẹ̀lé sí onígbà kí ní ọkọ̀ lẹ́rù pé kí ní ọ̀gbà bẹ̀t I took my bag this morning mo ti wẹ̀ láàárọ̀ iná o náà sọ you go clean up see your face all this dear no I don't want to see you leave ọ̀rọ̀ ayẹyẹ sọ̀rọ̀ ayẹyẹ sọ̀rọ̀ wálé lẹ́tọ̀ bí according to this office nígbàtẹ̀ ìgbà àwọn ọ̀tàbẹ̀ sílé ó tàbà tẹ́kì project yẹn ó tún padà ìgbà tó ti padà ẹlẹ́dùn ní padà tún lọ bá a òṣòwò lọ́wọ́ mi ìjọba ṣúdẹ́ǹtì owó tí mo fi máa lẹ́jì fún àwọn pọ́jẹ́ǹtì ọlọ́dá mi lórí tí máa lọlé orí àtẹ́gbọ̀n tó ọ̀dẹ́ náírà ọ̀yá wọ́n ti lọ. ṣáṣá lọ́mí ní ilé àfúnṣe kí ló ka obìnrin pẹ̀lú kí ni irun àgbọn ọkùnrin. so ní ìsìn irun tí wọ́n ń sábùn yẹn irun yẹn làwọn ọmọ tí wọ́n ń ṣe mùsùlùmí gbé fẹ́ràn wọ́n wá tọ́ láti dá àwọn èèyàn dúró káníkàmá jù jẹ́ mọ́tò wọ́n náà ò tó rẹ̀ wọn ò tó ipa ni láì bẹ́ẹ̀ ẹni báwọ́ ẹnu sínú bẹ́ẹ̀ ní báwọ́ ọmọ bá jẹ́ tó padà à jẹ́ lísìbù náà wà bọ̀ yóò ẹ̀yìnlẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ kí ní ẹ̀họ́ jẹ́ wọ́n lẹ́gbẹ̀ bí à kéèyàn ò kò sọ ọ̀tẹ́ ló ń gbọ́ èdè lọ́dún sọ wọn ò gbọ́ aláwọ̀ sọ́láwọ̀ pa àwọn ẹ̀rọ jáde wọ́n lẹ̀ wọ́n tẹ̀lá wọ́n tún kírun à lóòó tó dàbí pé kùfàárọ̀ hasada min indi àgbọ́gbọ́ orí gbogbo mi ni kùfàárọ̀ hasada min indi àgbọ́gbọ́ èròmbà wọn ni pé yàrá dúkún báadà ìmáàni kún kan ẹgbẹ́ ìjọba gbàgbé o títẹ̀ bèrè kaba ló nífẹ̀ẹ́ o sọ ẹ má jẹ́ ká rò pé wọ́n ní kankan kan dáadáa fún wa wọ́n ò ní nǹkan kan dáadáa fún wa níjọ́ tí àwọn ẹlẹ́gbẹ̀rún wọn bá ìrẹsì létí mi níjọ́ tí àwọn ẹlẹ́gbẹ̀rún kìlọ̀ fún bàbá rẹ̀ àti à amẹ́ríkà tó ń bá sọ̀rọ̀ èyí tẹ̀lé rẹ̀ ẹni bú mi ó ní ẹ ẹ tó tẹ̀lé ni pé bọ́bá tí ẹ̀wà wá ìsọlọ́dọ̀ èèyàn ó wá ìsọlọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ mi ó jẹ́ lọ́dọ̀ kèfèrè ó wà lọ́dọ̀ fádà lẹ́jà wọ́n lè ṣe àwọn fádà pariwo ẹni tó fẹ́ mú lọ́rọ̀ èrò rí bẹ́ẹ̀ ẹ̀kejì lẹ́mọ̀ ń gbé fún tó ní wọ́n fẹ́ tó lù rẹ̀ ṣe yìí àdáwọ̀ lọ́gbà gbẹ̀yìn lórí ẹ̀ ó ní ẹ̀ à bẹ̀tà sí ìgbó wọn ti láàbò ní o kìíní before I can sign this contract gbọ́dọ̀ báwo sign àlánà yìí ó gbọ́dọ̀ dúró lórí ó lọ dúró ní kápítà state capital pé ẹ tìníbákà ẹ̀bí àlèmọ́wọ̀ ọ̀bẹ̀ mẹ̀dínà rẹ̀ gíní àlèmọ́wọ̀ ọ̀bẹ̀ àmọ́ wọ́n lọ dúró níbo state capital wíjì tó ríyà tó ríyà ní ẹ ó wẹ̀ ọdí tó ríyà ní tó ara mọ́kẹ̀ òní lọ ríyà ara mẹ̀dínà òní lọ ó lọ ríyà ẹ lọ bẹ̀ tó gbogbo bẹ̀ ní ministry wa ìbẹ̀lẹ̀ kọta ìbẹ̀lẹ̀ pínpín wa ó wá dúró bẹ̀ gbogbo tí èèyàn máa ṣe láti dúró ayé ń ṣe bẹ̀ ẹ̀rẹ́ tó wá tẹ̀lẹ̀ gbẹ̀yìn tí ó tẹ̀lẹ̀ láyé rí ọlọ́pàá ló ṣẹlẹ̀ lójú wa tó ti wọ́n wá ń dídó òhò from out níbo wọ́n ti jó dára akọni àgbáyé kan tí mo ní òfẹ́ tó wọlé ń jó mi àwọn bá ti lọ bá fẹ́ ẹ́fà rẹ̀ yóò wọlé yóò wá plé báwọn ní jẹ́dà tẹ̀mọ̀ ń bọ̀ jẹ́jẹ́ mu tó wá tẹ̀lé plé jẹ́dà kìlómítà tó ti jẹ́dà àmọ́ ìtàdó lórí mẹ́nu rẹ̀ kò tó bá kọ́ra kìlómítà bẹ́ẹ̀ ẹ fún wa tó a máa rí láti ti gbọ́ ojú àwọn ti là wọ́n rò pé ẹ padà wá síbo káwọ́ padà wá sí jáde tó ti ń náà àwọn mẹ́ta wọn lóòótọ́ ẹlẹ́kejì àwọn mẹ́ta wọn àwọn gbá torí pé wọ́n gbà láàyè lójó ní ẹ̀rù burúkú bàbá ìrìnàjò kan ní bàbá sọ̀rọ̀ dára fatuwa nígbà tí làǹtàfà nílẹ̀ mọ́lákà ti sọ̀rọ̀ díà tẹ́ bá rí obìnrin kan tó bá igbá wa mọ́tò lórí ká ẹ̀pá wọ́n ló lè ń jọ àsókè ńlá tó tó lè ní pé tẹ́ bá rí obìnrin kan tó lè kí ni tó dá wa mọ́tò tó dá wa mọ́tò kò sọ́bìnrin tó lè wa mọ́tò mọ́lákà ó sí ní tó wọ́n ti máa wà ní ìsìn gbà wáyẹ̀ lọ́tán so wọ́n wá free so àwọn tí wọ́n sọ wọn wọ́n gbàgbé àwọn tó léyìn fún apá àmọ́ òde sọ́ra torí pé wọ́n ní ikú ẹni ni wọ́n bó tẹ́lẹ̀ láwá wa náà ilé ile tó to to gàgàrà gagara so wọ́n wà máa kọ́ fáyẹ̀sì fi ni ni wa يردوكم باب إيمانكم كافرين نعم وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم

كيف تكفرون والله كذلك كفري طريق وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kó ilẹ̀ abẹ́nu àmì ọ̀lọ́ gbogbo àtàyé bá ń jáyé mọ́tò wọn ládàá yọ náà ah. ìta ń bẹ̀ lákọ̀ọ́kọ́ àdúrà wa wọ́n á lè yẹ̀ tó gbogbo tó ṣe bẹ́ẹ̀ ti kọ́ òun balẹ̀sì lọ́wọ́ wọn ah. torí pé mú tó lè la ayé ni olólọ́ba alákọ̀ọ́kọ́ sọ̀jẹ́ sí fún wa ní tí ò ní já di kèfè rí òní kí wá ìrẹ́ ọmọ ṣẹ̀mí gbogbo wa láti gbọ́dọ̀ ṣe tá bọ́ọ̀lù àyè yóò ṣe ní kú kì í tó torí àtúgbé kalẹ̀ tẹ̀sán orí ọ̀dọ́ ọ̀la wa bọ́ọ̀lù àwọn náà ti lápá táàtì ní àkọọ́lẹ̀ dáadáa lọ́dọ̀ ọba dẹ́dà wọ́n tó gbé kalẹ̀ kí ní ìrùn bá wọn kí ní ìfojúsùn wọn fẹ́káwọn ni wọ́n máa dán orin fẹ́káwọn ni wọ́n máa gbówó ni fẹ́káwọn ni wọ́n máa gba mílíkì ní kí lẹ́nu orí ẹ̀ agbọ́dọ̀ mọ kí ní ìrùn bá wọn sọ́dọ̀ ọba tó bá wọn wọ́n lérò ọba kan èròǹgbà ni pé wọ́n ti rí fìrìfìrì wọ́n wá ronú tilẹ̀ ìtọ́jọ̀ lálọ wọ́n wá rí pé tọ́lọ̀ fi àwọn tàná fi rẹ́síù àwọn tòní kí ó fi àwọn tàná wà á tún tún tìlà àlẹ́ ikún ààyè ajẹ́pẹ́ ilé wa tó lè rẹ̀ pé tún tìlà kí ni ó ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n bá ti kà tí wọ́n bá ti kà mẹ́ kìí ṣe lẹ́rìn tẹ́lú wọ́n ra oòrùn ọkàn yóò bẹ̀bí ni ọkàn yóò dá oòrùn ọkàn yóò kú kò ní rí nàmá wọ́n ṣe ń kárí mẹ́ tó bá lẹ́gẹ́lẹ́ rẹ̀ kú mójú tọ́rọ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ó kàkọ̀ ààrẹ mẹ́ tí wọ́n bá ti kàkọ̀ sí tí wọ́n lè bọ́bí nǹkan lè má jáyé ọ̀dà oòrùn òun ni kí gbogbo wa ó ṣe ipá pé tí ìgbẹ̀mí ọ̀bá tún ṣẹlẹ̀ láyé yóò yà fẹ̀ sí ni a gbọ́dọ̀ máa ń sunkún rẹ̀ kọ́rọ̀ àti níbo àti ní gbàgbàgbà kì í ṣe torí ẹni gbé kalẹ̀ torí pé sábàtàlà ájíhù ẹ̀fẹ́ alẹ́fẹ́ kí ni ó ti pé sọ́dọ̀ ọba tó ní ó lẹ̀ ti gbà á lọ́wọ́ ẹ̀ lérò ń bá ara rẹ̀ sọ́dọ̀ ọlọ́run bóò ní padàwọ̀ kò lórí ẹ̀ tùtìlà lójóló tùtìlà fíìlù mọ̀dọ́rì tálà ẹ̀ mọ̀ ká wọ́n á tún ń bẹ́ẹ̀ níbi ṣe kèfèrí bẹ́ẹ̀ ní pò lórí lọ́nà ẹni pé tùtìlá àti kẹ́rí àmọ́ẹ̀kà tùtìlá àlẹ́ ikùn tó bá tẹ́kún wọ́n bá ti ń kà fún ẹ̀ní díje fèrè Òjíṣẹ́ ọlọ́run sí wà láàrin iye nípa sọ̀hálà, wọ́n tàbí ní nínú okun

ìparun òní dé báyìí ẹ̀sìn ní ní àpadà sí àbúrò òní báyìí lórí ẹ̀sìn tẹ́ẹ̀bá lè kọ méjèèjì yẹn tó ti lá àlẹ́ ìlú àyàtọ̀wà tẹ́ẹ̀bá jẹ́ káwọn èèyàn máa kọ ọ̀rọ̀ ọlọ́run fún yín kí wọ́n tọ́jú ní kí wọ́n máa ka ọ̀rọ̀ ọlọ́run fún yín ọlọ́run fún yín tí kò mọ̀ ṣùgbùlù ẹsẹ̀ lánà òjíṣẹ́ ọlọ́run ẹmọ́tẹ̀ lánà ẹlòmí o aláìkún bí kìtàbìlá wáyé wọ̀sùnmẹ́sì adígírí súnmọ̀ wọn àlẹ́bì àdínsì ẹgbàdọ̀ nasáríà ó ní wà á wa bẹ̀rẹ̀ sí ka mọ̀rẹ́dọ̀tù na àwọn arìkẹ́ wà sí ti ń ṣe waa sí ẹni tí ń dájọ́ ni àwọn akọ̀ pé ọ̀hún sí ìràyà Rasulullah èyí oṣù ọlọ́run sàsọ́lẹ̀ fún wa sọ àsọ́lẹ̀ fún wa ọ̀rọ̀ tó ń sọ yìí ó súnmọ́ ká fàínà máa àṣà ní kòfì náà lè hàdí ẹni tó bá kò lẹ́mì nínú yín fàtàìláwò sí ilẹ̀ àtẹ̀jẹ̀ sí ọ yóò rí ìlàta tí ó pọ̀ Sọ̀ríkọ̀ láì tí a, ilé ìlà wá ń ṣe, gíníkà là wá ń ṣe, gíníkà là wá ń ṣe, ẹgbẹ́ ti wá ní sínú community,

wàfí ìwáyàtí wàsúnṣẹ́ sí kúlà fáyí àrọ̀ ṣìdí àti ìlànà àwọn àrọ́lẹ̀ ní afínimọ̀nà olùwà ápù àlẹ́yìnhá gbìndàwájì ẹgbàmú pẹ̀lú eyín ọ̀gẹ̀ni ẹgbìmú gan ìtumọ̀ ẹni pé kò ní rọrùn láti gbámú ń bẹ́ẹ̀ lè fi gbámú ẹgbàmú gan ẹlọ́fẹ́ yọ̀nù gẹ̀gbàmú ń tábà fi yọ̀gẹ̀mú kì í bọ́ọ̀lẹ̀ kò ní bọ́ ìtumọ̀ pé tó iye làbáyọ wa kẹ́yìnfẹ̀sẹ̀ fún ẹ̀rí lè ṣe kèfè rí iṣẹ́ kèfè yóò ti tọ́ sí wà á ń tún tutla alaykum ayatu tábàtí ń ka ọ̀rọ̀ ọlọ́run pé tẹ́ẹ̀sì ń tẹ̀lé wà sí òmùrọ̀sùn tẹ́ẹ̀sì ń tẹ̀lé ó ti ṣọ́lọ́ sí ọgbẹ̀ láàrin yìí ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم وما يعتصم ẹni bá lè wá dìmánà àlẹ́ ọla ọ̀là kí la pé ọ̀là nígbà yẹn lọ làwà wà má yà kẹsùn bìlá àbí gbogbo ẹni bá lè wá ọ̀là àlẹ́ ẹ́ṣímà ọ̀là gaga gàgá ẹni tó bá lè wá lọ́dọ̀ ọlọ́run Irú ẹni bẹ́ẹ̀, ó di àìlà ṣòrọ́ọ̀tì mùsùtẹ̀kì, wọ́n ti gbé e, ó ti wà lójú ọ̀nà wọ́n ti sáàmàna rẹ̀ fọ́nà tó tọ́. Bẹ́yọ̀ bá ti tọ̀nà méjèèjì tí ò ti tọ̀nà yẹn ọ̀nà kan náà ni, tí ò ti tọ̀nà kìtàbà gíní àti sọ́nà. Ó di àìlà ṣòrọ́ọ̀tì dọ̀làlà ọ̀nà àná ló wà. Tàbá ti sọ́kò bèrè kìtà, tó bá ti dàmú, tó bá ti lè dàmú, yà

kí ọlọ́run ó dìbò pàkọ́lù òdíyà ìráṣẹ̀ ọ̀tẹ̀ ìgbòsẹ̀kì ìwé ẹ̀rúbẹ̀ ti mọ̀nà sọ́nà wo ọ̀nà tó tọ́ ọlọ́mọ́sàkùwà náà ìṣèjọ́ ìṣèjọ́ ọlọ́run tẹ́lẹ̀ wọn lẹ́mẹ̀ dáa. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم láàrin ọ̀lẹ́rìn àrẹ̀mú nígbà tọ́lọ̀ ń kì wá lọ́rọ̀ nípa wọn àwọn tí wọ́n fẹ́ kì wá lọ́rọ̀ wọ́n ń pè àwa náà wọ́n máa ń pè àlẹ́rìn àrẹ̀mú wọ́n máa ń pè ní nìdá òṣàrọ̀ ìpèpè yíyí ọlọ́run pọ́n wálé tí ò bá pọ́n wálé ni kò ní pè wá ń pèpè ẹ̀yìn tẹ́ gbà fún mi ó pọ́n wálé ni tálá wá ewu mẹ́rin wo la ti jọ́ pèpè wá pẹ̀lú imẹ́rin imẹ́rin ọ̀dà ó pọ́n wálé ni tó ti ẹjí ìpàdẹ́kọ́ bá pọ́n wa lẹ́ni ìgbàgbọ́ wo la ní tí ó fi wá pèpè ya àyú ẹ̀lẹ́bí na àmàlù báwo ni àdébà àwọn wo la gbà lórí ẹ̀ adẹ́kọ́ fi wọ́n ní papá àwọn mòmí ní òdodo tàná bí tẹ́ bá lè tẹ̀lé sí wọn ń tó ṣẹlẹ̀ sí wọn ló ṣẹlẹ̀ sẹ́yìn náà dáadáa gbogbo tó tó wá pèpè ya àyú ẹ̀lẹ́bí na àmàlù mo pè yí tẹ́lẹ̀ nígbàgbọ́ sí mi tọ́bẹ̀rẹ̀ balẹ̀ fáwọn mi. ìtàkùn wọ́n àṣàpọ̀ tó kọ́ ọ́ sí. ìtàkùn wọ́n ẹ tẹ̀lé ọ̀rọ̀ mi o ìtàkùnwọ́ ẹ̀páyà ìyà mi o ó wá fẹ́ sàlàyé bóun ṣe fẹ́ ká pa ó ní àkọ̀tùkọ̀ọ̀sì pàápàá ìpáyà àtùkọ̀ọ̀sì kìlò mẹ́gbà ni ìdọ́pàtò sípa ìlà alákọ̀ọ́tẹ́ tó bá ti yẹ kẹ́ẹ̀rí tó kẹ́kẹ́tẹ̀ yìí ní kẹ́ẹ̀tẹ̀ lé o ní tí ò ní bẹ́ẹ̀ sọ́nù ní ẹ̀rọ àwọn òfin tẹ́ bá kàánú tí ó ọlọ́run ètò ó ṣàlàyé fún nípa ìlànà àmẹ́bí wa Muhammad ẹ̀rí pẹ́ gbá mú bó ṣe yẹ tó ti yẹ èyàn wá lẹ́rẹ́ alákọ̀ọ́tẹ́kùwà àyàfi tó bá padà sórí mọ́nà àjọsọ́nà pé bóòlù ṣe ní ká ṣe gan bóòlù ṣe lè gbà wẹ̀ yes àpèjúwe bóòlù ṣe lè gbà wẹ̀ ìyẹn gbọ́dọ̀ gbá làwọn sàhábà àwọn fẹ́làgbọ́sọ̀fà pé kẹ́yìnfọ̀ sí àmì Rasulullah báwo ni àwẹ̀ ànábì bóòlù tí wọ́n ń gbà pé kì í jẹ lásán àti kí mu tẹ̀lé ayé rẹ̀ fi nàhárì Ramadan fi na ni mi ó máa ń ka kùránì fún mi nínú bó nínú Ramadan yóò bá rí sùn ni yóò máa kọ́ mi ní kùránì yóò máa ṣàlàyé ìdájọ́ rẹ̀ yóò máa ṣàlàyé àwọn àtàtúwànú rẹ̀ ó ní ń gbòó dọdún tí mò ó kú ò láyé ó ní jìbìlì wá wálẹ̀ méjì ó ní wọ́n máa aṣọ oròbí bá àdìjà mi ò ní phyllis kankan mi ò dáòtì kankan kọjá wípé ńlá kúrùbí àjàlì ah, àsìkò àti ò láyé ìrùsùn torí pé ẹ̀kan ló máa ń wá lọ́dún ó wá wá lẹ́ẹ̀mejì ó wá rìváìsì ní pẹ̀lú mi lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mejì kò sí tó kù kọjá pé àsìkò túmọ̀ síyáàmù rọ̀mọ̀dọ̀ lànàbì sọ̀rọ̀ máa lọ sọ́lọ́ nínú ọ̀nà tó máa ń ó ní máa àkọọ̀lẹ̀ dùn fi máa lọ láti rẹ̀ máa yàgbà àkọọ̀lẹ̀ dùn ẹni tí ò bá lè fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrọ̀ ọ̀fọ́ra gan ojú orí rẹ̀ rí ń tẹ̀ lórí ẹ̀ kí ní pé ń parọ́ ìyẹn sọ́ra àmà ẹ̀kọ́ wa lọ́la á ní iṣẹ́ àwọ̀ bá ti rọrùn àmà ẹ̀kọ́ wa máa nà lọ́la àkọ́ ìlọ̀dùn ẹni tí ò bá ti ọ̀rọ̀ ọ̀rọ̀ wà ní àti iṣẹ́ ìbàjẹ́ iṣẹ́ èké tí ò bá lè fi

áwọ̀ṣà àtàràwò tó bá mú ẹ fàlẹ̀yẹ́kùn ìsẹ́ẹ̀dì tí wọ́n dùbò padà kí ni wọ́n sọ ìnì sọ̀rọ̀ ẹ má dìrú gbáwẹ̀ ìnì sọ̀rọ̀ tí ìbá jẹ́ táwẹ̀ nítorí tọlọ́run ẹ máa lọ ẹ̀yìn inú ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ẹlẹ́gẹ̀ẹ́jì ẹ̀rí rọ́láwẹ̀ tí ó sọ wípé fún mi forí ìjáwá yóò ní parí láìdáríkì àmọ́ ọlọ́run so sáwẹ̀ nígbà eléyìí sáwẹ̀ òjíṣẹ́ ọlọ́ ènìyàn sọ ẹ̀yìn hákọ́tún kọ́ọ̀fì bọ́ bá ṣe yẹ èyàn lè rí ìparí ọlọ́run kó rí ṣe dáadáa ọ̀ntí tó bí bí àwọn sọ̀hábà ìbánikẹ̀dà ó ní àtúnkùkù ríwá rẹ̀ tí ń ẹni jẹba ẹ̀lẹ́yìn ní nínú àfàhàdà òṣùlùmá àtúndàbìn mẹ́sọ̀rọ̀dé wà ẹ̀rọ̀ ó ní tẹ́sítẹ̀ bí tẹ́sítẹ̀ wà ní pé á ń lò tọ́ àwọ́dà yóò sọ wà á máa ń tẹ̀lé tọ́ lọ́nà ó ní lẹ́yìn ní òní ìjàpá rẹ̀ wà á yọ kúrò àwọ́dà yóò ń ta ó máa ń tẹ̀lé tí ọlọ́run ó ní lẹ́yìn ní òní gbàgbé rẹ̀ wà á yọ kúrò àwọ́dà yóò fà òní ta ìmúrí wàkọ́lá alẹ́tẹ̀lẹ́ mẹ́rìkì alẹ́tẹ̀lẹ́ mẹ́rìkì ní akọ̀tùkọ̀tì afọ ome léyè ome jẹ́ ẹrú tí ń páyọ̀ ọlọ́run àtà kí ní ìyá àtọ̀gbà mẹ́rin sáànà ara rẹ̀ ara rẹ̀ yóò lè kí ni yóò ìṣirò prison ìyá àgbàna yóò <laughs> tó lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam tó ní ká nẹ́bí ó fi kì ní lọ kí lọ́nà tá nẹ́bí kì ní lọ ànẹ́bí wá yọ ahọ́n ara rẹ̀ jáde báyìí ànẹ́bí yọ ahọ́n ara rẹ̀ jáde báyìí kí lọ́nà tó lọ ó ní kó fa fa lọ mójútó má rẹ̀ lẹ́wọ̀ ó lè gbé o náà ó lè rí ní ó lè gbé ẹwà lọ sọ dáadáa kó fa gbogbo tó bá sí ẹ̀ náà gbogbo tó wá ti lọ sí ó lè jù lẹ́lẹ̀ ń sọ̀rọ̀ bànújẹ́ sí ọdún ọ̀rọ̀ ronú kú ni. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. Àbájáde sọ àwọn tọ́lọ̀ wá sọ̀rọ̀ tó lápọ̀lọ̀ wá sọ̀rọ̀ ẹ̀ kí lọ ṣe kọ́wọ́lá sẹ̀dídà. Àwọn olùmọ́ní kí ni kọ́wọ́lá sẹ̀dí òun náà ni la ilaha illallah. Wọ́n máa pa ara rẹ̀ ṣèrántí ọba dẹ́dà.

àti sí tí kúbá káyà lọ́lẹ̀ nǹkan tí kúbá káyà lọ́lẹ̀ kí ní ó ti tí wọ́n sọ fún àti tí kúbá lọ káyà náà ọ̀rẹ́ ni mo gbọ́ ṣe ka àfọwọ́ ìsáàkò lórí ẹnu sọ̀rọ̀tà ìmọ̀sẹ̀ kí n bá tẹ̀lé pàpọ̀ lójú ìgbà náà ìṣẹ̀láyé bàbá yẹn tó fẹ́ yakárí ibi torí pé àdánù ńlá ni fún àwọn ọ̀dọ́ lá jẹ́ ní kéw bàbá yẹn tó wá jẹ́ mẹ́sàlẹ̀ àlá àtẹ̀jú ètò èmi ò kí ìrírí bá ti mú ọ̀tá tẹ̀lé lọ tẹ́ tí omi yẹn wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan náà tí òde ọ̀rọ̀ kan nínú bẹ́ẹ̀ lè sọ ní láyé owó ni bàbá yẹn wá là alhamdulilah lórí tó pé ah, aláìkó wa jẹ́ o <laughs> àfọwà mẹ́jẹ̀ ní kọ́lé àti ẹ̀mọ̀gá àwọn ọgọ́rọ̀ kí ló bẹ́jẹ̀ sí lọ́bẹ̀ hápọ̀tùkọ́ àti márùkú lálàáfíà eléyìí tí mo gbọ́ lẹ́nu iṣẹ́ ìrìntájókò sí ní tó tí é tó ara sanadi sanadi tèmi ni tó yẹ wa nígbà tí ó sùn di 23 23 23 náà oṣù tó lọ oṣù táwọn rẹ̀ àwọn 27 lónìí àwọn 27 lórí pọ̀ 23 àfá wà lórí sick bed wọ́n ti wọ́ fẹ́ níjọ́ àmẹ́rẹ̀ tó ti yẹ wọ́n ti wọ́ fẹ́ lálẹ́ ìjímọ̀ alẹ́ sátidé alẹ́ sátidé lọ́nà àforíjìn Oye, bàtọ́ wọ́n ti 23. Alẹ́ sátọ̀dé inú. Alẹ́ sátọ̀dé inú fẹ́. Ìpọ̀fẹ́sọ̀ ìsí mo gbọ́, ẹ̀dàgbọ̀, ìgbàwọ́lá lẹ́bẹ̀rẹ̀ gan-an, ìgbàwọ́lá lẹ́bẹ̀rẹ̀, ìgbàwọ́lá lò òjọ́tán, èwo ní máa ṣáájú, alẹ́ ní ó ṣáájú òòjọ́. Tí wọ́n bá ti lè kí wọ́n dárí bì, bọ́ọ̀rùn bá ìwọ̀ báyìí, ọjọ́ ẹ̀ ti parí, òòrùn tá a ẹni tó lò ń gbọ́ tó pè mí ó ní eight thirty àti kí wọ́n bá rí nìkan àtàlí náà òkúlọ̀ àti kí wọ́n bá rí nìkan tó ti é tó alẹ́ sátidé ni wọ́n ṣe wọ́n ṣe ọlọ́wà àforíjùn wọ́n tí mo fẹ́ lọ tó dé kí n pa àṣọ lọ́rọ̀ wọn ni pé nígbà tí twenty three wọ́n wá Paris no eteka ká sanwó nígbà tó wó wà lẹ́lẹ̀ ti ní ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ní bàbá tó wá náà ìgbà tó sí ti sanwó oṣù àní lè béèrè pé ọlọ béèrè wọn lọ́wọ́ ọ̀daràn ni ó ẹ̀bẹ̀rún ọlọ́run ebi ti ń pa ẹ̀tọ́ rẹ̀ sí ní kó béèrè nínú kó sì

hákọ́ ìkọ̀ọ̀dì wà látàmú ojú nà ìlà wà àtò mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kí wọ́n wá pàdérò pẹ̀lú mùsùlùmí ìyẹn ni pé wà látàmú túnà wọn ò gbọ́dọ̀ kúrò láyé àti kí wọ́n jẹ́ni tó ju fájúṣe ọ̀rọ̀ wọn lẹ̀ fọ́nà ọba dẹ́nà kò gbọ́dọ̀ tó ń sí rìsáàmù wípé ẹ fẹ́ẹ̀rí eléyìí ẹ bá báwọn ẹ máa ń fòfin fẹ̀rí àdá نعم يا أيها الذين آمنوا دخلوا السلم كافة عدلوا عن بانو جẹ́ aróore àìsí ìrí àmọ̀jẹ́ mùsùlùmí tí a bá ọba mọ̀ pé títà gbé ní ọ̀tọ̀ ní sí ìbàtẹ̀rẹ̀ tó ti yé gbogbo ọ̀nà wọ́n wá ní ní nǹkan bí oṣù tó lọ útùbà tí wọ́n ṣe gbẹ̀yìn útùbà lọ́rẹ̀ yìí tí wọ́n ṣe gbẹ̀yìn ó dá lórí wípé fìdáwùdá èmi kò tí wọ́n ni ó kò tí wọ́n ni ó ẹni tó wà níbẹ̀ ẹgbẹ́ àwọn òkìdí mẹ́ta lọ́dọ̀ èyí kò tí wọ́n sì ní o wípé fìdáwùdá fìdáwùdá kí ni jọ́ kẹta kí ni jọ́ kẹjọ kí ni jọ́ keje kí ni jọ́ karùn ọ̀rọ̀ tí wọ́n ṣe nígbà tí wọ́n fẹ́ ṣe tààzíyà bàbá mùsẹ́mí ìdìbò lóṣùwọ́ṣẹ́ náà ti sọ̀rọ̀ yẹn wọ́n ní gbọ́yẹ̀gẹ́ apára àpẹẹrẹ àárẹ̀ yẹn sì wà lára wọn ara yẹn ò tí ì tó pọ̀ sí ọ̀dọ́ ni wọ́n sì ní àti ẹ̀ràn tí wọ́n rò pé olálàáfíà àlàáfíà ńlá wà látẹ̀lú túnà ìlà wàhálùtù mùsùlùmù bẹ́ẹ̀ wọ́n wà àdúgbò lábàyẹ̀ ń gbé àdúgbò tó ń lé jù mí ó máa dáríkà wàsálàmà ó bẹ̀ ó ṣe kí ni ó bọ́ ó bá dá gbogbo ẹ̀lẹ́ bá wa bọ́ọ̀lù àwọn dálẹ̀ bọ́ọ̀lù mórígbọ́ wà á tún wọ́n mórígbọ́ pé mùsùlùmí ni ó pe àwọn ọmọ ẹ̀ kalẹ̀ ẹbí o gbọ́dọ̀ نعم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا wọn ó gbọ́dọ̀ tẹ́yẹ̀ òkú ní mùsùlùmí òun àpárí mẹ́kọ̀ọ́ tẹ́sì fún ayé òun ohun tí ó lè jápò ní ká lè máa bẹ ká kúrò láyé lórí mùsùlùmí ká máa bẹ lórí ìpáyà ọlọ́run ó wá ní tẹ́lẹ̀ tẹ́ ní wà tẹ́sì mú bìhàdìlì dáa mo tẹ́sì tó tẹ́sì ṣàṣeyọrí ẹ dí òkun واعتصموا a صدق احتشموا اجبانوا ya kílẹ̀ gbẹ́gbá mú hábìlìlà ìjẹ̀mí à ìyẹn ní okùn ọlọ́run àwọn ọmọ orí kí lọ́gbà lérò pẹ̀lú hábìlìlà ìyẹn láì sọ wọ́n dákà lọ́gbọ̀n rọ́dù bí hábìlìlà ìlà àbìkìtà àbìlà ẹ̀dí tí ọ̀rọ̀ ń ráì àwọn kan ní áhàbìlà wà tẹ́sì mú bí hábílì láì jẹ̀mí á tẹ́ẹ̀bá wá bẹ́ẹ̀ ṣe báwọn ẹmọ́ dìmú lọ́gọ́tọ̀ ẹ dì papọ̀ ẹ ṣọ̀kan ìkankan náà ní kẹ́lì jọ gbámú ẹ gbámú lápapọ̀ ẹ máa ṣọ̀kan jẹ̀mí á tẹ́ẹ̀bá rẹ́ni tí ò ti gbámú ẹ pé ẹ̀yìn ẹ̀dì mú bì ẹ má gbowó èlé mọ́ ẹ̀dì mú ẹ̀yìn ẹ̀ má tún lọ yẹ̀wò mọ́ ẹ̀dì mú ẹ̀yìn ẹ̀ má tún wà dẹ́sìmù bí hábìlì láì jẹ́mi à ẹ̀dì mọ́lá kan ṣoṣo wọ́n ẹ̀ àtàfàwọ̀ fún ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo tó bá lè bí pẹ́rẹ́kọ̀ tí ó pín kélekele pé ẹ àǹsárù kìíní kan lélẹ́yìn kìíní kan dínì lélẹ́yìn kìíní kan dínì lélẹ́yìn ẹ ṣọ́ra lórí ẹ̀ ẹ ṣọ́ra lórí ẹ̀ gbogbo tó bá lè pín ẹlẹ́yà mẹ́yà láàrin ẹ̀jẹ̀ sí wà látàfàwọ̀ fún ẹ̀ gbọ́dọ̀ pín yẹ́rẹ́ ẹlẹ́wọ̀n واذكروا نعمة الله عليكم إن كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم وكنتم على شفا حفرة إلى النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون Àbáwà àbúrò ìrà, ó ní wà látàfàúrò àkú, ọlọ́ọ̀bà aláàtọ̀ pé ó pàwà láàrẹ̀ ó kìlọ̀ fún wa níbi ká pín ó lọ ń gbọ́ látẹ̀dọ̀ látẹ̀dọ̀ àlẹ́gbọ̀ Muhammad ó lọ ìṣẹ́ náà sọ pé iná láàrẹ́dọ̀ lẹ́kùn sàlẹ́sà ọlọ́run ni mo yọ́nú sí nǹkan mẹ́ta fún yín wà yẹ́sùkọ́tù lẹ́kùn sàlẹ́sà mo ń bínú torí nǹkan mẹ́ta yẹ́pọ̀ alákùn àǹtà ẹ̀húdù wọ́la túnṣe kò bí ìṣe àn ó lákọ̀ọ́kọ́ ní tí wọ́n yọ́nú sí ni wípé kẹ́mà sẹ̀mí ẹ má mú kẹ̀kẹ́ pẹ̀lú mi wà wà á tún náà ṣe mú máa wà lọ́rùn lọ́rùn amọ̀rọ̀kùn ẹ sì máa tàṣọ́lẹ̀ ẹ máa tàkíyèsí àwọn tó bá já láti ẹ̀yìn wà yá fàájú lákùn sàlẹ̀ àṣà àwọn onímọ̀ bínú sí nǹkan mẹ́ta kí ìlàwà ọ̀rẹ̀ bílá màdá náà bá dẹ́rẹ́ ìsìn àwọn tó ti bèrè ń jẹta kí ló ń gbọ́ lórí rédíò lẹ́lẹ̀ tó mo ní èèyàn tí ẹ bá jọ́lù páyọ̀ ọlọ́run ṣé àlè yíyàn ṣé ọ̀tọ̀ ọlọ́run ni tó wá jẹ́ pé oúnjẹ àlè ló fẹ́ ni ló fẹ́ béèrè wúlẹ̀ sọ pé mo dáwọ́ dáwọ́ dáwọ́ bí lọ tọrọ rẹ̀ lọ fẹ́ tọ́bá ti fẹ́ ẹ̀rẹ́ àbúṣẹ́kùnṣe tó kí kàkùrọ̀tẹ̀ òṣùwárì ọ̀pọ̀lọpọ̀ fẹ́ àwọn ẹgbẹ́ oríṣiríṣi ìbéèrè ẹ̀gbọ́ ṣé tí èèyàn bá tètè jẹun láàárọ̀ lálẹ́ ìsàárì tó lè mú mi ibi gbọ́dọ̀ bá fún ọlọ́lọ́ tàjẹ onáàlọ́ ti mú ẹni tó bá sùn tó wá tàbí tó ìjẹta ẹ̀gbọ́ tó lè gbà rẹ̀ lọ́dún kèrò náà ti wí fún wa kẹ́sìlẹ̀ tuntun ìbéèrè tẹ́lẹ̀ rò pé ẹ̀dá kò rí eléyìí

Fúbáyọ̀ níbi òun kó Wọ́n kúrú ní látàwárí àríkún, ọlọ́ọ̀ni mò ilé tí ó ìdẹ̀ra òun lórí Ìkúntún àdáa fẹ́ mo so Torí ìdẹ̀ra ẹ̀sìn gbogbo wá dọmọ ìyá. gbogbo wa lókè ní abọ́mọ̀ ìyá ó ń mú pẹ̀ tí ó da kéèyàn máa pa kéèyàn láìkì rẹ̀ títí ẹ̀tọ́ ọ̀dọ̀ bá gbé wàhùn ẹ̀ pé lábàjẹ́ ìsọmọ bàbá ẹ wà ní pé ta ló di yé lórí ìsọmọ ọba ó dá ìsọmọ ọba òṣùwọ̀n kí la fẹ́ mú níbi ìsọmọ ọba ẹni kí la fẹ́ mú bẹ̀ ẹ wá rà fẹ́ mùsùlùmí ni tó kàwá nù tọ́ bá ní ìsọmọ ọba àbúrò bàbá rẹ̀ àbẹ̀gbọ́n màmá rẹ̀ tó wà ní kújú oúnjẹ kéréje lọ́njẹ zòtàlà wọn bá dé ẹnu wí ti lanu láká tí mo bẹ́ẹ̀ lọ́lu rẹ̀ gẹ́gẹ́ wà mọ́ eléyìí tó pàtàkì jù mí wípé ṣé mùsùlùmí ni wà àtùbá tún bì ní láti yí ìkùrànà ọba aláàjọ yíwa wípé ìjọba kúntùn kàlùbùnìyàn ẹ̀dà gẹ́gẹ́ bí ilé kan tí wọ́n kọ́ tó wọra báyìí yọ̀ṣùtù bá bọ̀ àgbà àjì tápá kan gbá apá kan mú ìdá ìdá sẹ́kà nínú olùrúrú ó lé pé tí ẹ̀ka kan tí àpèjú ẹ̀ka kan tí máa ń dùn apá kan ẹlẹ́gẹ̀ẹ́sì òde kí ni olóòmọ ní bíríìsì rẹ̀ ìfà ìyá alágbájá wọn ni wò ó tí ì rí tí wọ́n fi gbà wẹ̀

dógún ìsinmi lọ́rọ̀ wọn so wọ́n wà lórí ẹ̀ àmọ́ pàtí à dé wọ́n ti kiri o wọ́n dọ̀ ọmọ ìyá àwọn tí wọ́n ń bára wọn ṣe wọ́n mú tó dẹ́kun àwọ̀ tí ń bẹ láàrin ẹbí gan wà láyé tí bá mú wọ́n sọ fún pé ọmọ ìyá rẹ̀ ìbànújẹ́ ò gbọ́dọ̀ kan ìbànújẹ́ ò

yóò bá náà bèèrè pé where are you from where are you from ìwọ ìyàtọ̀ àlẹ́kẹ̀ where are you from ó bá mi lẹ́ wà báwọn ta wúlò àwọn akọ wúlò ó bá mi lẹ́ yóò bá tó ti orá àtọ́ sí mo wọ̀ ó tún fi gbé where are you from ìwọ náà wọlé sí wa tó o gbogbo àlámọ̀ yìí àgbọ̀rọ̀ jìnà sí eléyìí ni àìsẹ́tì Islam wa ṣe lára wa káàbọ̀rọ̀ tó ṣe sílẹ̀ فأصبحتم بنعمته إخوانا pẹ̀lú dára ẹ̀sìn wọ́n ti ọmọ ìyá وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها وكنتم ẹ̀dì jẹ́tẹ̀lẹ̀ aláṣàfá púpọ̀ ẹ̀dì wà lẹ́sí bẹ̀bẹ̀ mẹ́ ìyẹn ni pé káṣọ pé ẹ bá lọ kú sórí rẹ̀ ni ṣàfá púpọ̀ mílíọ̀nù náà ẹ̀kà náà mẹ́

kò sí ẹ̀sìn kan tó bá ń jọ ọmọ ènìyàn tó tó Islam gbogbo bí ayé ṣe ń ná owó tó lórí káṣọ̀kan ìṣọ̀kan àgbáyé owó orí ìṣọ̀kan àgbáyé ṣe wọn ò lè rí ṣe ní olùláwọ̀ àǹfààtùn tẹ́ ẹ bá ná súnmọ́tò làǹfààní àìsàn bá rántí ara ẹ̀ tẹ́ bẹ́yìn náà kùlú náà hùn أنفقتما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم ألف بينهم èmi ni mo lè sọ ẹ̀mí ó tí mo sì lè fi sọ orí ìgírí orí Islam ìjọba lẹ́yìn wọ Nàìjíríà àkọ́kọ́ ọ̀sẹ̀ ìṣẹ́ àtọ̀lọ́lọ́kùn wa bá àkọ́kọ́ tó kọ́kọ́ bá náà wọ́n wá ìwọ́n sọ ọmọ ìyá ni ó sọ wọ́n ti kí ni ọmọ ìyá ó kọ́kọ́ tí wọ́n mọ̀ pé wá gbàgbé pàpàrà mẹ̀dínà ni ẹ gbàgbé pàpàrà mẹ́kà ni ẹ tó o bá kú ọmọ ìyá rẹ̀ mẹ́rin yóò rí ni yóò jogún rẹ̀ àwọn kàbẹ́ sí paramọ́ láwọn ọlọ́rọ̀ tẹ́ àtẹ́ ìríwé ẹ̀dábí wọn mọ́ bẹ́ẹ̀ yóò dá lórí ilẹ̀ kò tẹ́yìn ó lè dábí wọn ó tún wọ́n gbà lè gbàrú ẹ̀ E lórí ilẹ̀ mi lori ile láwọn ẹ̀yọ ẹsẹ̀ síra wọn àtọ ògùn wọn ògùn wọn lẹ̀ ọmọ ìyá ọmọ ni wọ́n wọ́n ti bu ògùn sórí ilẹ̀ pé a ilé mi ikimi lórí kíni ọmọ ògùn ọmọ obìnrin wa àbúràmọ́ ọmọ áwù àtọ̀kánú yàtà ìlú àti báàlù ni àtàbí báàlù wọn pé lónìí ẹgbẹ́ ẹdí ọmọ ẹ̀yà náà àbúràmọ́ ọmọ áwù ló ti mọ́kà wá ó wọ́n ń sọ ọmọ yára ọmọ yára lára nígbà wá tètè wá èrè ọmọ yá mi só orí mo níyàwó mẹ́rin ìwọ òríyàwó mú wá láti mọ́kà ìyàwó tẹ̀lé ẹ tí bá ti jáde ń kọ́ ìyàwó tẹ̀ máa kọ́ lẹ́ nítorí ẹ kó dúkìá mi mi owó tí mo ní ó méjì daka máa fi kan tẹ̀mí àbúrámọ́nù wa wò pé irú ọmọ ìyáwó lélé yìí irú ọmọ ìyáwó wo! yìí àrà ò bárakàlọ́ fi àríkà ọlọ́wọ́ fi sáwọn rẹ̀ fi ìmọ̀ dúkìá ẹ̀rọ ló fi bùkún sí dùnláni ilẹ̀ tó kàn sọ fún yóò lùsòwò láwá bó láti lé rájà bó láti lé tà tó bá àtàlẹ́jẹ̀ lórí rẹ̀ wọ́n lò táyẹ́yẹ́ wọ́n yíò pé rí abáyì àwọn tí wọ́n kàn gba àlejò ànẹ́bì tó jọ ọmọ ìyẹ́ sí wọ́n bá máa fẹ́ yíbò náà ní tẹ́bùsùn mi ni kó kán wọ́n kàn gbà lálejò náà bá wọlé wọ́n ló sàábé yẹn àlejò ẹ wọlé lànàbì ní talẹ́ni tí ó bá mi gbàlejò mi tàbí ìjọba ni wọ́n pé àmì àrùsùn lọ́la inú rẹ̀ tètè dùn pé èmi ní ó tí ọlọ́run tó ti yẹ ó bá lẹ́jọ àdáàbò wọn mú wọn wá lẹ́jọ délé yóò délé sọ fúyàwó rẹ̀ pé bóòlù ló kí ló wà ní òpele tẹ́lẹ̀ ìyàwó náà sọ pé olùfẹ́ ẹ̀mọ fẹ́ẹ̀sẹ̀ ẹgbẹ́ ìdè padà lọ́dọ̀ ọba ilé wọn sì sùn kẹ́hìndé lọ́rẹ́ já <laughs> ọlọ́run kò ti dára pẹ̀lú àwọn obìnrin wa

mo ti pèsè oúnjẹ kan bóyá wà àtẹ̀yẹ̀bí méjì kẹ́kàn tẹ̀lé mi pé kí n ti ẹ̀gbàlejò yí alébìrí ya kọ́ọ̀mù àbíjọ́kù ẹ̀yí sọ wọ́n lọ ti pẹ́lú láti pèsè oúnjẹ pọ̀ ìdá lọ́jẹ́ dáàbò ìlú dáàbò ìyẹ̀sí ti dẹ́gbàá yóò délé báyìí wọ́n ní rẹ̀ fà lásọ báyìí ní kéwé ìyàwó ní ti ẹ ẹran mélòó apẹ̀rẹ̀ kò tó ló bá a fi ṣe ọ̀nà wọn bá gbà lẹ́yìn mo sọ tí ìpàṣẹ rẹ olóko wọn wá o ti gbára lọ́lọ́ ọlọ́mọ tó yé tó orí sọ fún ìyàwó rẹ̀ ìtọ́kẹ́ ní wọlé láti máa sáàbù àmọ́ èmi ní ẹmà bù fún ìwọ àti ìyàwó rẹ̀ wá sọ fún ìyàwó rẹ̀ ẹ gbọ́dọ̀ owó ẹrẹ tí ń gẹ̀rùn bí wàtí wọn ṣe dónọ̀tì dónọ̀tì náà sù kalẹ̀ látara bẹ̀fíìkì ni wọ́n ti wọ́n ṣe ó ní sẹ́ni dónọ̀tì yẹn ẹ̀kà máa jẹ tó bá ti jẹ ọmọ ọgbẹ̀rẹ̀ rántí má wo olú rẹ o ìwọ́n kan náà jẹ láì sì máa gbélé mi lọ́wọ́ sí máa ti náwó ìwọ́n sáà máa náwó sí mi padà

bàbá tí mo tó bá àlẹ́bí tó bá àlejò àlẹ́bí àwọn eléyìí oṣù pé àlẹ́bí òsì pẹ̀lú wọn ìyàwó wa. ní kí láà ṣe ní ká wá oúnjẹ wà lẹ́ẹ̀rí wàhálà sọ́ọ̀rí ọmọ ọ̀rọ̀ ìmọ̀ wọn fún àlejò àlejò náà sì máa sáwà náà ń so àwọn wà ní lẹ́yìn kọ́tìn so àwọn àtọwọ́ wọnú abọ́ tálejò tí ó fi jẹun

tó bọ́ sí eléyìí gan ni ìjọmọ ìyá wa látàwọn ẹgbẹ́ mi ni mo fẹ́ àmúfẹ́ fún lóúnjẹ ní àwọn olẹ́gbẹ́ rẹ̀ lọ́wọ́ àwọn olẹ́gbẹ́ ẹ̀sìn ẹjá bèèrè ìjọba ìyá yẹn ẹjá pàtàkì tábà ti pàtàkì rẹ̀ ọba aláwọ̀ pàtàkì wa abẹnú àwọn ọ̀rọ̀ ìjọba ìyàmọ́dù kọ́ wa bàjẹ́ òun bá bá ti jọmọ ìyá láyé bẹ́ẹ̀ lájọmọ ìyá lábẹ́ kìá mọ̀ láti láǹfààní tí wọ́n lè bèèrè ara wọn àbádárí ìyára pé a ní bàbá tàbí ọmọ ń jòkó tẹ̀sí ọlọ́wọ́ fún wa nígbà láyé tí ó yá ẹlọ mú wá ọ̀rọ̀ rẹ̀ dàbí bákan ẹlọ mú wá sí láì jẹ́ náà mọ́ta sọ̀rọ̀ wábẹ́ àwọn